nínú wàhálà kálukú wà nínú bóòlù ọ̀rọ̀ bí ó ṣe fẹ́ já sílẹ̀ ní ọlọ́run Allah subhanahu wa ta'ala yóò yọ àwọn ẹni rẹ̀ yóò yọ wọ́n kúrò nínú ìdààmú nítorí pé oòrùn á sún oòrùn mọ́ wa oòrùn ó mọ́lẹ̀ pa lérí ibi adúrósí ibi adúrósí yìí á nàró ni o kò tí ó jòkó. àná rò síbẹ̀ àwa dúró bẹ́ẹ̀ ìjọba ìlú láwa fi dúró ọlọ́mọba aláṣọ nínú al-Qur'an al-Karim ọlọ́mọba ní ta'ruju al-mala'ikatu war-ruhu ilayhi fi yawmin kana miqdaruhu khamsina alfa sana ọlọ́mọba ní fifty years iná ni àwọn kẹfẹ́ yóò fi dúró fifty years ni àwọn kẹfẹ́ rí lọ́nà ọba tọ́lá anábì ti ṣàlàyé nínú hadisi àsìkò tí àwọn olùgbàwọ́ òdòdó fi dún tiwọn fifty thousand years kì í sọdún kan kì í sọdún méjì kì í sọdún mẹ́wàá o kì í sọgọ́rùn ọdún pẹ́lá kì í sẹgbẹ̀rún ọdún ẹgbẹ̀rún ọdún lọ́nà fifty ni wọ́n fi dúró lórí ìdúró èyí gan wàhálà ńlá nígbà anábì wa ń sàlàyé nípa àwọn olùgbàgbọ́ òdodo anábì láwọn olùgbàgbọ́ òdodo ń tiwọn ọlọ́run ó ṣètò wọn fúnfún yẹn gbogbo àsìkò tó fi dúró kò ní ju dédé àsìkò tá a fi ń kí ọ̀ràn èèyàn lọ Allahu akbar àsìkò tá a fi ń kí sórí ní àbíṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ogún ṣẹ́jú ọlọ́run sẹ́fẹ̀ mi àti ẹ̀sìn náà àwọn táwí nínú àwọn olùgbàgbọ́ òdodo wàhálà ò sí ẹni tí ọba ti darí wọn ti ọlọ́run láyé tó sì sin lọ́hùn kò sí wàhálà fún un sáré nínú bá rí sáà tó wọ́n tún bóde ń jọ́lì kìyàmà náà kò sí wàhálà fún jọ́lì kìyàmà àmọ́ kí èèyàn tó rí ọlọ́wọ́ bá sìn débi pé èèyàn wà nínú àwọn ìjọ yìí à èèyàn ṣiṣẹ́ o ẹ̀sìmẹ́sà orílẹ̀-èdè tiwa táwa wà wàláhì èèyàn sì sùúrù èèyàn sàmójúkù èèyàn máa ṣàdúà èèyàn máa sin lọ́hùn èèyàn máa yẹ fúfú yẹ èèyàn sa ọ̀rẹ́ yàn ọ̀rẹ́ ọ̀rẹ́ tó yẹn máa bá ṣe ibi nǹkan dàrú dé ìmọ̀ọ́mọ́ àfáàmì lọ́rẹ̀ yóò ṣe dolórí bú tí ẹ̀rọ ọmọ bá ẹni tó súnmọ́ àfáà pé ah, aburú tí àfáà ń ṣe gan ojú tòun gan tóun wá sọ̀rọ̀ lọ ibi tí kíráìmù yẹn pọ̀ dé òṣìṣẹ́ nǹkan kan tọ́lọ́run ní amú aṣílé ayé nǹkan mẹ́rin péré náà ni wọ́n ṣẹbọ wọ́n sì ṣẹ̀ṣẹ̀ mí lẹ́yìn Islam ẹlẹ́ẹ̀kejì wọ́n sì bídíà nínú ẹ̀sìn ẹ̀sìn tó wà fi jọ́sìn fún ọlọ́run ọba wọ́n jọ jẹ́ pé tí wọ́n dálẹ̀ ìta anábì sílẹ̀ ní kò wọ́n fi jọ́sìn bá anábì ti ṣe gẹ́lẹ́ ní kò wọ́n ṣe kíní kò wọ́n ṣe kó o sì gbìyànjú kó rí pé ọ̀sà àbòsí fún anábì ádámà ẹnìkan kan ò ní ìwọ̀ ọlọ́run rẹ pé a ah, ọ̀dìjọ́ àlùkìyàmà kò sẹ́ni kan tó sọ bẹ́ẹ̀ fún torí àwọn àdìjọ́ àlùkìyàmà torí ni pé torí ẹ̀san lẹ́yìn náà ọ̀hún wá jíjẹ mímu rẹ lọ́nà tí kò ní pẹ̀lú kò ní sí pẹ̀lú jìbìtì kò ní sí pẹ̀lú káma àwọn èèyàn léèmà káma pààyàn lẹ́kún pátán o bàbá ti mójútó mẹ́rẹ̀ẹ̀rin yẹn lẹ́yìn náà màá wá ṣàdúà tọ́lá dúà gangan òun lọ́lọ́run fi sàánú yàn kì í ṣiṣẹ́ àti gbọ́dọ̀ mọ́ ṣiṣẹ́ wọ́n ní jáde kìyàmà yìí ọlọ́wọ́n bá aláà wọ́n ní tààrùdì lè màláìka wọ́n làwọn màláìka wọ́n mọ̀ lọ́wọ́ mọ̀ bọ̀ wọ́n rúhọ̀ ilé yìí jìbìrì náà mọ̀ lọ́yọ́ mọ̀ bọ̀ torí gbogbo wọn náà wò pé eh, <laughs> ọlọ́run ò bínú irú ìbínú tí ń bélé ni o kò sì ní bẹ́rù ẹ̀ mọ́ ìjọ kan náà ni àmọ́ ìjọ yẹn bó ṣe gùn tó twenty four hours làwa ní lórí ìjọ kan bí wọ́n ní fifty thousand ìjọ kan ìjọ yẹn ìjọ àlùkí àmọ́ tá a sọ yẹn fifty thousand years ní ìrìn àjò yẹn ìjọ kan yẹn fifty thousand years bí twenty four hours ni wọ́n mi ẹni tó wá bọ́ sọ́wọ́ ọlọ́njọ́ náà tí ò mẹ́sìn lọ àbẹ́sìn mi ló mú dání ṣe é rí pé wàhálà ńlá ni oògùn ó bu àwọn èèyàn ní gbogbo eh, kókó ẹsẹ̀ báyìí oògùn wọn làwọn míì ti sẹ tí wọn bá tún burú yóò mú wọn dé orúkún àwọn míì yóò mú wọn dé bàdí oògùn àwọn míì yóò mú wọn dé àyà wọn ní yóò máa ṣẹṣẹ lómi lẹ́nu báyìí ẹ eh, gbóná ni o oògùn ti ń bọ́lẹ̀ ilẹ̀ yẹn wọ́n ní yóò funfun bí wọ́n ti bá da iyọ̀ síbẹ̀ àti fúláwà yóò funfun lọ báláwo nínú ẹgbàá wákàtí wọn ní ọlọ́run ní káwọn mọ̀lá ayíkà wọ́n wá lọ lè pagbodi wa nígbà tí wọ́n bá ọmọláyíká ò tó ibi tí ilẹ̀ yẹn tó pín sí wọ́n wá tó ráǹdì bẹ́ẹ̀ ọmọláyíká wọn máa dé ọjà arọ́bùkà wọlé mọ́lẹ́kù sọ́fà sọ́fà ọlọ́wọ́n bá ní òun ọlọ́wọ́n ó dé àwọn ọmọláyíká tó sáfúsáfú kò síbi tó yọ sálọ gbogbo àmọ́ àrètí ìdájọ́ ọlọ́wọ́n bá wa wọn lọ́wọ́ sa àwọn méje kan yóò sa wọn sínú ibòjì òrùn nípa wọn òun lásàlàyé láàrọ̀ lápẹ̀lẹ́ yọ̀dọ̀ ọlọ́ wọ́n làmúsà fi asúnà àwọn méje náà òrùn nípa wọn àwọn wà nínú gbádùn ibi àwọn èèyàn ti ń sọ́fà ọ̀bẹ̀ lọ nínú àánú rẹ̀ gbogbo ẹ̀mí wa ò sí lọ́wọ́ wa wọ́n lọ́wọ́ kọ́lọ̀ bá darí ẹ̀sìn bí ẹ̀sìn rẹ̀ Allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatika nínú àdúrà tó yẹ máa ń ṣe Allahumma a'inni ọlọ́run ràn mí lọ́wọ́ ala dhikrika jẹ́ kí n máa rántí rẹ wa shukrika jẹ́ kí n máa dúpẹ́ fún ọ wa husni ibadatika ìjọsìn tó dáa tó fẹ́ ẹni kò jẹ́ kí n máa ṣe torí pé àwọn tó lọ́n kádàrà pé wọ́n wọ̀ náà wọ́n wọ́ ọ́ ẹni tó lọ́n kádàrà pé wọ́n wà jẹ́nà yọ wà jẹ́nà yìí wọ́n ní fàyà gẹ̀fẹ̀lẹ̀ mọ́ ìyẹ̀ṣá aláǹtọ́ ẹni bá ti wò ó wọ́n jẹ̀yà sọ ma pé àárín wa tọ́lọ́wọ́ bá yẹn ò gbọ́dọ̀ kọ́ gbọ́dọ̀ dàrú torí nìkan lálásẹ̀ wọ́n ní limani limulku yawm ọlọ́run ó béèrè ní ipò lẹ́ni lẹ́ni lẹ́ni ta ní kápá tó lè ṣe kankan ta ló lè gbà yín lẹ́ni gbogbo adakẹ́ àtàwọn anábì ọlọ́run àti gbogbo àwọn ṣéwù àti gbogbo àwọn èṣù ìbílẹ̀ sùn kan wà mẹ́jọ náà àti wọ àwọn tó ń tẹ̀lé gbogbo àwọn pásítọ̀ àfa kálukú dẹ̀rí kodò gbogbo àwọn àjẹ́ gbogbo ẹ̀dá ọlọ́run pátá àwọn ọba gbogbo àwọn tó ń mi ayé títì wọn náà làwọn sọ pé ta ló bá ń sìn o ta ló bá wọn ní kálukú wà dẹ̀rí ọlọ́run náà ni wàá fèsì fún rẹ̀ ipe lillahi l-wahidil qahhar ipe òun ọlọ́run ọba ní kàmí ọba lẹ́nu ẹ̀ láfi sọ fún wa yìí pé ọba tó ọba wa láyé ń bí òun náà ní ọjọ́ wa lọ́run kama sẹlómi lẹ́yìn ọlọ́run ẹ̀yọ kan má pè mẹ́ta lọ́kan mọ́ má pè mẹ́ta lọ́kan mọ́ ọ̀kan náà lọ́lọ́ ṣẹlẹ̀ àwọn méjì tó kù yẹn wọn ò sí tẹ́lẹ̀ wọn padà parẹ́ wọn padà kú wọn padà tán nígbà lè kíyàmọ̀ wọn lẹ́nu bẹ̀ ẹni ẹ̀yọ kan yẹn náà ni one is God is one God is one ọ̀kan lọ́lọ́ wíjì sẹ́ Allah subhanahu wa ta'ala wọn náà lọ́ba Allah abẹ́lọ́n kọ́lọ́n musa sànú ẹni kọ̀ọ̀kan ọ̀ gbogbo àtàbà jáde láì ọlọ́musa jáde lẹ́ni la ilaha illallah kò fi aṣọ àwọn tọ́lọ̀ ti fẹ́rí jì tẹ́lẹ̀ tọ́lọ̀ bá ti sànú láyé ní ọ̀sánú lọ́rùn ọ̀ ní ọlọ́ba ti fẹ́rí láyé ń bí òní òní jìyà lọ. àforíjì rẹ̀ kọ́lọ́n musa jọ lépa bá wa kọ́lọ́n dàwa papọ̀ máa wẹ̀ nírè kọ́lọ́n tún